ọlọ́run gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa ògo ni forúkọ mímọ́ rẹ à ń lọ nínú agbára rẹ a fẹ́ rẹ olúwa wa sọ̀rọ̀ wa gbogbo àdúrà táwọn gbà ní òwúrọ̀ yìí olúwa ó jẹ́ ká rọ́nà àbáyọ gbogbo ọláyè ògo yóò sì jẹ́ títẹ a máa yìn jésù olúwa wa lórúkọ zakaraya. chapter 3 Zachariah chapter 3 màá kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin ìwé Zachariah orí ìkẹta láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrin ó sì fi Joshua olórí àlùfáà hàn mí ó dúró níwájú áńgẹ́lì Olúwa Sátánì sì dúró ní ọwọ́ ọ̀tún rẹ̀ láti dojú ìjà sí i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 ó sì wí fún un pé wò ó mo mú mo mú kí àìṣedéédé rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ èmi èmi ó sì wọ̀ ní aṣọ ìyẹ́ mo mú kí àìṣedéédé rẹ̀ ó kúrò ní ọ̀dọ̀ rẹ̀ èmi ó sì wọ̀ ní aṣọ ìyẹ́ praise the lord praise the lord gbogbo agbára tó ń fi ohun tí ò dára tó fi ń bi ayé rẹ̀ wò kí iná bọ́ lù wọ́n gbogbo ọwọ́kọ́wọ́ tó fẹ́ máa wọ̀ ọ́ pẹ̀lú aṣọ tí ọlọ́run ò fi wọ̀ ẹ́ láti bàtà ti ṣẹ̀dá rẹ lórúkọ jésù ìdá olúwa kó gé ọwọ́ náà dànù àwọn agbára tó fẹ́ máa fi ipá gbé ohun ohun tí ò yẹ wọ ayé rẹ lórúkọ jésù kristi kí ọlọ́run ó run wọ́n dànù bíbélì sọ fún wa wípé awọ joshua olórí àlùfáà awọ ní aṣọ yìí rí amen ẹni tá a pè ní àlùfáà tá a bá ń sọ̀rọ̀ nípa àlùfáà à ń sọ̀rọ̀ nípa ìránṣẹ́ ọlọ́run à ń sọ̀rọ̀ nípa wòlíì ọlọ́run à ń sọ̀rọ̀ nípa násìrì ọlọ́run à ń sọ̀rọ̀ nípa àyànfẹ́ ọlọ́run à ń sọ̀rọ̀ nípa ẹni tó ń ṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n bíbélì sọ pé sátánì dúró ní ọwọ́ ọ̀tún rẹ̀ sátánì dúró tì í sátánì dúró ní ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tì í wípé o kò sí ọ̀nà àbáyọ fún ẹ mo ti ká ọ mọ́ <laughs> mi ò mọ irú ogun tí ìwọ tó ń gbọ́ mi tó ń dojúkọ ẹ mi ò mọ alágbára tó dúró tì ọ́ tó sọ pé kò sọ́nà fún ọ láti lọ torí tó bá fẹ́ lọ wájú òun ni wàá bá bẹ̀ torí tó bá sún sẹ́yìn òun ni wàá bá bẹ̀ torí tó bá yí sọ́wọ́ ọ̀tún òun ni wàá bá bẹ̀ torí tó bá yí sọ́wọ́ òsì òun ni wàá bá bẹ̀ gbọ́ bó tilẹ̀ wù agbára rẹ̀ tó ọ̀run yóò bì ṣubú lónìí ó ní sátani dúró tì ogun afiniṣẹ̀sìn ló ń jẹ́ bẹ́ẹ̀ ogun tipátipá ogun ọ̀ranyàn ogun tó ní kò sí ìsinmi amen ogun tó sọ wípé kó má fi ìrọ̀rùn lólé ayé òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ó dúró tì í ó dúró tì í lẹ́gbẹ̀kẹ́gbẹ́ kò sí ààyè láti mí nítorí kíni nítorí pé ó fẹ́ báyé Joshua lórí àlùfáà jẹ́ nítorí pé ó fẹ́ bà ìrìn àjò rẹ̀ jẹ́ nítorí pé ó fẹ́ tọwọ́ bọ ayé rẹ̀ torí pé ó fẹ́ mú kí ìwáyé Joshua olórí àlùfáà kó dàbí ẹni tí ò wáyé ayé rárá yẹn pé kí ìwáyé rẹ̀ kó má ní túmọ̀ gbogbo alágbára tó ń làkàkà lórí pé kí àtijọ́ ènìyàn rẹ nínú ayé ìkó di asán lórúkọ Jésù ọ̀run yóò ti náà bọ̀ lára olùdúró tì lọ́nà tìgbà tí àṣẹ wá láti ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀ gbọ́ ènìyàn ò lè gbà ọ́ bí Ọlọ́run ò bá gbà ọ́ kò sí alágbára níbì kankan tó lè gba ènìyàn bí ọlọ́run ò bá gba ènìyàn ìdí tí dáfídì fi sọ nínú ìwé sáàmì yẹn ni pé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá tó dá ọ̀run òun ayé kò sọ pé ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ ènìyàn wá èmi ò mọ tó ń wò mi ò mẹ́ni tó ń wò ṣùgbọ́n tó bá ń fẹ́ ìrànlọ́wọ́ lónìí ibo ló ní láti wò ọ̀dọ̀ ọlọ́run kí ìwọ náà gbé ojú rẹ sórí òkè wọn nì yé wo ènìyàn nílẹ̀ mọ́ praise the lord ọlọ́run ló lè gbà ọ́ òun ló ní gbogbo agbára bíbélì sọ wípé gbogbo agbára ó wà ní ọwọ́ ọlọ́run hallelujah bí olúwa ti ń bẹ ọlọ́run yóò gbà wá lónìí lọ́wọ́ gbogbo alágbára lọ́wọ́ gbogbo ìkà lọ́wọ́ gbogbo ọ̀tá tó fẹ́ bà tiwa jẹ́ ọlọ́run yóò já wa gbà ọ̀run yóò dojú tì wọ́n amen. aṣọ òkùnkùn la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ aṣọ kí ni mo pè é aṣọ òkùnkùn bíbélì ni wọ́n wọ̀ ní aṣọ ìrí ta ló wọ Joshua olórí àlùfáà ní aṣọ ìrí Satani, ibikíbi tí a bá ti ń sọ̀rọ̀ sátánì à ń sọ̀rọ̀ nípa òkùnkùn nítorí pé ò kì í ṣe ẹni ìmọ́lẹ̀ ọlọ́run ni ẹni ìmọ́lẹ̀ praise the lord bíbélì sọ pé ìmọ́lẹ̀ ló yí ìtẹ́ ọlọ́run lórí ká amen. so tá a bá ń sọ̀rọ̀ nípa òkùnkùn à ń sọ̀rọ̀ nípa sátani à ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀mí àìmọ́ à ń sọ̀rọ̀ nípa àwọn áńgẹ́lì tó ṣe kí ni o tí wọ́n ṣubú láti ọ̀run wá sínú ayé bó tilẹ̀ jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà áńgẹ́lì òkùnkùn náà máa paradà bíi ti ọlọ́run láti tan àwọn èèyàn jẹ ibi tá a ti ń rí àwọn wòlíì èké nìyẹn irú ẹni tó lóun lọ gbàdúrà ìwọ tó fi ọmọ fún ọkọ tó wá sínú ilé irú ìránṣẹ́ bẹ́ẹ̀ tó ń lo ọdún kan jù bẹ́ẹ̀ lọ ìgbà tó ò pẹ́ jù rárá ló lóṣù méje nínú ilé wọn ìwọ wá jáde ló lọ gbàdúrà wọn ni wọ́n sọ fún yín pé ọkọ ọmọ ẹ̀ ò fẹ́ pa á lẹ́yìn ìrìn àjò twenty years tí wọ́n ti fẹ́ra wọn nípa bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní da ìdílé yẹn rú. wòlíì tí wọ́n ní ó sọ̀rọ̀ kó jáde kò ní jáde àwọn wòlíì òkùnkùn nìyẹn o àwọn tí wọ́n ń wí nígbà tí olúwa ò wí àwọn tí wọ́n ń sọ nígbà tí ọlọ́run ò sọ bíbélì sọ pé ègbé ni fún wọn amen wòlíì mélòó ló lè bọ́ síta tó máa sọ pé bíbélì wípé ta ló ń wí nígbà tí olúwa ò wí ta ló sọ nígbà tí ọlọ́run sọ gbòó ní bíbélì ló lè sọ pé ẹwọ́ bí ọ̀rọ̀ tí mo sọ fún ìbíbélì ṣáà ti kọ́ wípé ègbé ni fún ẹni tó wí nígbà tí olúwa ò wí pé tó bá jẹ́ pé mo wá fi ohun olúwa tó ń jẹ ègbé ni fún mi lòlí mélòó ló lè sọ àwọn tó jẹ́ pé ikùn wọn ló lé wọn wọnú iṣẹ́ olúwa nígbà tí wọn rí kan ṣe kan praise the lord irú wọn náà wọ́n a máa ṣe kí ni o wọ́n a máa kó èrò jọ torí pé àwọn tó ń wá ẹ̀tàn náà á máa ṣe kí ni á máa lọ sọ́dọ̀ wọn nítorí pé wọ́n fẹ́ gbọ́ báyìí lolúwa wí ìdí tí mo fi ń kìlọ̀ fún yín wípé ẹ má fẹ́ràn báyìí lolúwa wí jù wọ́n bá gbọ́ pé wòlíì kan wà nísàlẹ̀ bẹ́ẹ̀ yẹn kí ni wọ́n ṣe wọ́n ti sáré lọ wọ́n fẹ́ gbọ́ báyìí lolúwa wí tọ́ bá gbọ́ pé wòlíì kan tún ti dé sílẹ̀ yóò ṣẹ̀dé láti Àbújá ni wọ́n tún sáré lọ wọ́n fẹ́ gbọ́ báyìí nípa bẹ́ẹ̀ wọ́n ó bọ̀ sí ọwọ́ ẹ̀tàn hallelujah àwọn wòlíì tí a ò mọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ a ò mọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ a ò mọ bẹ́ẹ̀ ni tí wọ́n ti jáde. ẹlòmí àkàndédé lálẹ́ wo gbìn ó ti wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ kò rí iṣẹ́ ó sì ti rí pé ọ̀rọ̀ iṣẹ́ olúwa ní ìsìn bísínẹ́sì làwọn kan fi ń ṣe tán dẹ̀ méèkì owó lòun náà bá ní jẹ́ kóun náà bẹ̀rẹ̀ abẹ́sí nílò gbẹtugbẹtu àti àṣẹ lórí ayé àwọn ènìyàn gbogbo wọn ni àṣírí wọn yóò tú gbogbo wọn lọ́lọ́run yóò fi ṣẹ̀sín àwọn tí ó ń wí nígbà tí olúwa kò ṣe kí ni o tí olúwa ò wí àwọn tí ó ń sọ ọ́ nígbà tí olúwa kò sọ ọ́ àwọn kan náà pé wọ́n ti di mọ́mí jíò ní ìsìn kì í ṣe original mọ́mí jíò tí wọ́n pariwo lórí social media ni mo ń sọ o àwọn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ìyàwó ìránṣẹ́ ọlọ́run náà ló ti ni wọ́n ti di mọ́mí jíò ṣe bí mọ́mí jíò náà ni wọ́n tẹ́lẹ̀ àbí but wọ́n láwọn ò lè dúró sí abẹ́ ọkùnrin wọ́n ń lọ́jọ́ yìí ẹgbẹ́ ẹgbẹ́ agbára obìnrin wọ́n ní wọ́n ti wà nílọrin náà nísìnyí pẹ́ńpẹ́ra wọn ní agbára obìnrin wọ́n wà nìbàdàn wọ́n wà káàkiri àwọn tó ń pera wọn ní ìyàwó ìránṣẹ́ ọlọ́run tí wọn ò lè tẹríba fọ́kọ tán ní ọlọ́run pe àwọn náà ṣùgbọ́n ìpè títà wọn ò sí lábẹ́ ọkọ kò sí obìnrin kan tí ìpín ẹ̀ tó yàtọ̀ sí ti ti ọkọ ẹ̀ gbogbo ìpè tí ọlọ́run bá pè abẹ́ ọkọ ẹ̀ ni. wọ́n á wá máa wá gbogbo ọ̀nà bí wọ́n ṣe sọ ọkọ wọn di bẹ̀wù dání. praise the lord ọlọ́run ò ní fún wọn ṣe amen. amen a ní láti kíyèsára ara àwọn iṣẹ́ òkùnkùn lélẹ́yìí àwọn ẹ̀tàn sátánì tó fi ń tan àwọn ọmọ lọ́rùn bíbélì sọ ó ní nígbà tí ìkẹyìn bá dé nígbà tó bá ti ń di pé ìpè tí ń súnmọ́ etí ó ní oríṣiríṣi nǹkan ni yóò máa ṣẹlẹ̀ ara ẹ̀ làwọn nǹkan ta ti rí kì í ṣe inú ayé nìkan ló ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ nínú ìjọ ọlọ́run nínú agbo ìgbàgbọ́ amen ó ṣẹlẹ̀ nínú agbo ìgbàgbọ́ so we need to be very careful sátani inú ìjọ ni sátani ti operate báyìí àwọn tó ń mutí kiri tí wọ́n ń ṣagbo kiri tí wọ́n ń lọ club sátani ò lè wọn mọ́ àwọn yẹn ti wà nínú àgọ́ already sátani wa ó wá wọnú ìjọ ó yan fanda ó rìn majestically wọnú church amen ó wá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ba àwọn èèyàn bó ṣe fọwọ́ ba Joshua olórí àlùfáà ó bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ba àwọn èèyàn àti pásọ o àti wòlíì o àti rẹ́fẹ̀rẹ̀d o àti bíṣọ̀bù o àti àwọn ọmọ mi jíòs ó bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ba ẹ má misbehave hmm. ẹ wọn wọn á dé fìlà sórí gẹ́gẹ́gẹ́. skẹ́ẹ̀tì wọn a máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ náà máa rìn tẹ́bá pàdé wọn ah good morning mami ah, and God bless you yìí rádìó èṣù ni o God bless you they are blessing Jesus name ṣé o mọ Jésù èṣù burúkú hmm. wèrè tútù àti wèrè gbígbẹ inú ẹ̀ ló ń gbé ìwọ lọ físìtì mọ́mí jíyìn onílé nígbà tí ọkọ ẹ̀ bá má kanlẹ̀kùn kó máa gbọ́ bó ṣe ń bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ nínú ilé ó sì ló ń wo ènìyàn ọlọ́run ṣùgbọ́n tó bá dé ta ta ló ń tàn ó ń dìísí ìbá rẹ̀ arẹ̀ ló ń tàn ìwà bí ọlọ́run ò sí nínú ayé wọn ẹ̀kọ́ ilé wọn ló ti ń gba ẹ̀kọ́ tó fi tó fi ọ̀pẹ́rẹ́tì ní nínú ilé ọkọ ẹ̀ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ara iṣẹ́ sátani nìyẹn aṣọ òkú aṣọ òkùnkùn ni sátani máa ń lò láti ibo ojú ènìyàn láti mú ènìyàn kùnà nígbà tó bá gbé aṣọ yẹn wọ̀nyàn èèyàn bẹ̀ sí ní wu ìwà tí kìí ṣe títí ẹ̀ èèyàn bẹ̀ sí ní rìn àwọn ìrìn tí kìí ṣe ọ̀nà títí ẹ̀ amen torí pé iṣẹ́ sátani mission ti sátani ní gangan òun ni láti bà yé ènìyàn jẹ́ John ten ten ó ní olè kì í wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun praise the Lord mission rẹ nìyẹn kó wá láti jalè olè àkọ́kọ́ yìí pé kó jí ayọ̀ rẹ kó jà lólè ayọ̀ rẹ nígbà tó bá tọwọ́ bọ iṣẹ́ tó tọwọ́ bọ ìdílé tó tọwọ́ bọ gbogbo kò ní sí ayọ̀ mọ́ ìyàn wà nínú ìpayà ìyàn wà nínú ẹ̀rù ìyàn máa fi gbogbo ọjọ́ ronú depression á wọlé lẹ́yìn ìgbà yẹn á pa ènìyàn sáyé ẹni tí depression ti mú blood blood pressure á ṣe kí ni ó máa high kò ní rọrùn sùn mọ́ kò sí ìfọ̀kànbalẹ̀ mọ́ ó ti pa alápasáyé nìyẹn àwọn àìsàn oríṣiríṣi abẹ́ sí ní wọlé ó ti pa alápasáyé nìyẹn tó kó wá parun yẹn yẹni pé àwa sọ pé ó ní déjọba ọ̀run àkókò tó yẹ kẹ́ni yẹn kó ronú pìwàdà sátani àkànkún ẹ̀mí ẹ̀ lọ́ni akànṣọ́ sí méjì nìyẹn ó yà ẹ̀wòrò bọ́ọ̀tì tó lọ bẹ́ sínú inú omi ní ẹ̀pẹ́ ìyàwó ẹ̀gbọ́n ọmọ kókó dání ọmọ kékeré ni kí ló mú ṣó jẹ irú gbèsè wo ló lè jẹ tó ronú àti lọ bẹ́ sínú omi tó parẹ́ ó dẹ̀ sọ fún ó sọ fún ìyàwó ẹ̀ pé ó sọ fún àwọn fábílẹ̀ pé òun máa para òun lọ́jọ́ kan òun máa para òun lọ́jọ́ kan ó dẹ̀ jíjọ yẹn ó dẹ̀ múra ó dẹ̀ gba etí odò lọ wàá dúró sí etí bridge ó dẹ̀ wò owó àwọn yorùbá ẹnìkan rí ìyẹn fídíò yẹn ní kí ló ń ṣe ìtò yẹ kí yẹn ti sáré kó ti ra mú yẹn sì ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kó tó béèrè ọ̀rọ̀ tó báyìí àfi ṣọ́ nínú omi ọjọ́ kẹta ni wọ́n rí òkú ẹ̀ sátani sọ fún pé o ò ní déjọba ọ̀run kò sáyé ìrònú pé wàdà fún ẹ ó pa ó kọ́kọ́ pa alápasáyé ó tún wá ṣe kí ni ó pa aláparun torí ó ti lòdì sí ohun tí olúwa sọ láti para ẹ̀ ẹnikẹ́ni tó bá pààyàn bíbélì sọ wípé kí la ó ṣe àmà pa hmm. ẹ̀mí tó gbàjọ ìwọ̀n kọ́ ló ní kò yẹ kó parẹ́ kí ló dé tí ò wà ní tí àdúrà ti gbóná lọ irú ogun wo ló lè jà tí ò ní ṣẹ́ amen ó ti pa àyàn nítorí òun kọ́ ló ní ẹ̀mí yẹn hallelujah kò sì sí àdúrà fún òkú kankan mọ́ lẹ́yìn ikú ìdájọ́ ló kàn praise the lord ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ohun tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin yẹn ò ní pé a wọ̀ ní aṣọ òkú kò ríran rí ọjọ́ ọ̀la mọ́. pọ́jọ́ ọla mo ṣì lè dá nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ tí mo mo bẹ̀rẹ̀ sí ní wo picture ọmọkùnrin yẹn mo lè wò pé ọmọ yìí ní ọjọ́ ọ̀la tó dáa ṣùgbọ́n kí ìlérí ọjọ́ ayọ̀ yẹn má bàa ṣẹ sátani ṣe kí ni o ó mú ẹ̀mí ẹ̀ kúrò torí pé ó wọ̀ ní aṣọ òkùnkùn aṣọ òkùnkùn á mú kí. olóore ènìyàn àwọn tó yẹ kó ràn ènìyàn lọ́wọ́ àwọn olóore àyànmọ́ aṣòkùnkùn á mú kí wọ́n má dáyàn mọ́ wọ́n á máa rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn wọ́n náà máa rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ṣùgbọ́n òun ní dáìmọ̀ torí aṣòkùnkùn tó wà lára rẹ̀ amen aṣọ òkùnkùn á mú kí èèyàn wọ inú wrong marriage amen gbogbo gbogbo márèjì tẹ́rí láyé gbogbo ẹ̀kọ́ náà ló jẹ́ original one láti ọ̀dọ̀ ọlọ́run èyí tí ogun ìdílé nípa aṣọ òkùnkùn tí wọ́n gbé wọ̀nyàn tí wọ́n ṣètò fún yàn òun ló pọ̀ jù ẹ bèrè lọ́wọ́ gbogbo àwọn tó ṣègbéyàwó tí wọn ò ní apo ẹni tó ṣègbéyàwó tọkọ ẹ̀ padà ya ẹran àbí tíyàwó ẹ̀ padà ya kìnìún ẹ béèrè lọ́wọ́ wọn kò sí ẹni tó máa sọ fún yín pé òun ò gbàdúrà gbogbo wọn ni wọ́n gbàdúrà gbogbo wọn ni wọ́n dẹ̀ máa sọ pé wọ́n sọ fáwọn pé will of God ni kí ló wá mú will of God tó wá padà di will of Satan ṣọlọ́run parọ́ ni ọlọ́run parọ́ nínú ìkan náà àwọn méjèèjì tàbí kó jẹ́ àwọn méjèèjì ní aṣọ òkú wà lára wọn. ogun ilé wọn tó wọ̀ wọ́n ní aṣọ òkùnkùn ó ṣètò ìgbéyàwó fún wọn wọ́n wọnú ẹ̀ tán ìgbà tán wọ́n sáré kiri tí wọ́n ń gbàdúrà tọ́lọ́run bú aṣọ òkùnkùn àwọn nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ó wá dàbí ẹni tó lóun fẹ́ ṣègbéyàwó torí eégún tí iyì ẹ̀ ra tó ń ṣe I love you tí ò mọ̀ pé eégún ni ìgbà tó délé tán tí ohun tá a fi bò ó tó ká kúrò ló wá gbé hmm, ta lélẹ̀ yẹn ni ah, èmi èmi nìyàwó ẹ eégún ńbo ló ti wá ọ̀hún ń ṣe eégún nílé wa ó ah, ti fẹ́ ilé yìí náà praise the lord nítorí aṣọ òkùnkùn tó ṣe kéde tó bu ayé ẹ eégún níyàwó tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sílé torí pé òun fẹ́ yàwó hmm. eégún ni ọ̀pọ̀lọpọ̀ ọkọ tí ẹlòmíì fẹ́ torí pé òun ní ọkọ ìdí tí wàhálà fi padà ṣẹlẹ̀ nìyẹn bí ọlọ́run ò bá wá dá sí <laughs> ó ṣeé ṣe kí ènìyàn jagun tí ó jáde láyé ó ṣeé ṣe kí ẹ̀mí yẹn kí ẹ̀mí yẹn kó má láàsì nítorí aṣọ òkùnkùn Joshua olórí àlùfáà kì í ṣe ọmọdé nínú iṣẹ́ ìránṣẹ́ ó ti wà níwájú olúwa tipẹ́ kì í ṣọmọdé gbogbo bó ṣe ń ṣiṣẹ́ olúwa kò ráàánú gbà rí àwọn àgbàdà olúwa ṣàánú bàbá ṣàánú olúwa ṣàánú àtúndébì ah! ní olúwa bẹ́ẹ̀ pè mí ni ó ti dé ìkóríta tẹ́mi kan ti béèrè lọ́wọ́ ọlọ́run láì mọye ìgbà pé olúwa ṣé kì í ṣe yín pé mò ń lálàṣá ṣe é pè ní nítòótọ́ ibẹ̀ nígbà tí àwọn nǹkan kan bẹ̀rẹ̀ mo lọ gbàdúrà ní ọdún kan olúwa ó dàbẹ̀ ní kó pè mí o hmm. kò tí ì pẹ́ jù ọmọdé ṣì ní mí o kò ì pẹ́ jù kí n tètè lọ wá nǹkan ṣe bí mo ṣe wá lọ sọ́dọ̀ bàbá kan bí mo ṣe débẹ̀ ó ní ẹ̀ ó ní olúwa sọ wípé ò dẹ́jà kò yé mi mo ní kí ló túmọ̀ sí ó ní èmi olúwa ní kí n sọ fún pé èmi olúwa ni mo pè ẹ́ ìwọ̀nràn ẹ̀ṣẹ̀ wòlíì mi ni ẹ́ ìwọ ń béèrè wípé ṣé olúwa pè ọ́ ẹ̀rù bà amen ohun tí mò ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí mò ń sunkún bàbá yẹn sì amen hallelujah ọ̀pọ̀ tó ń gbà mí lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni wọ́n ti ń béèrè lọ́wọ́ lọ́rùn olúwa why me why me o why me o why me òṣó lóhùn fẹ́ pa mí àjẹ́ lóhùn pa mí why me o. ìyẹn kan ló ràn án ọ̀rọ̀ wáyé nìkan ọ̀rọ̀ kó múra àdúrà ni praise the lord ọ̀rọ̀ kó ṣe kí ni kó múra àdúrà kó gbàdúrà gbà yọrí ọ̀tá ò ní sọ fáwọn ò ní ba tìtì ìwọ ló gbọ́dọ̀ gbà ọ̀tá ò ní sọ fáwọn ò dá ọ dúró ìwọ ló gbọ́dọ̀ dúró amen ìwọ ló gbọ́dọ̀ gbà torí pé ayé ẹni má jẹ́ kí ẹnikẹ́ni ó tàn ẹ́ ayé ẹni ó wá sínú ayé yìí nítorí ara rẹ àti torí ọlọ́run láti wá ṣe ìfẹ́ ọlọ́run láti sin ọlọ́run kì í ṣe torí anybody praise the lord ẹni tó mẹ adémi adémi adémi adémi bàbá bá titi ẹ jẹ tó wọnú kòtò kò ní tẹ̀lé wọnú kòtò ọ̀nà ibi tí ibi tí ẹnu kòtò yẹn dé òun á sún sẹ́yìn díẹ̀ ló máa máa sunkún ló máa máa fọwọ́ nu ojú nínú ẹ̀ lọ́wọ́ nǹkan tó máa máa sọ pé olórí burúkú olóṣèlú ó lọ fáínálì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ jẹ́ kó súnmọ́ etí ibojì yẹn díẹ̀ tó wá ń sunkún ah, adé mi ah, àjọsọ báyìí ah, báyìí kọ́ ládé sọ́sọ́ kí ẹnìkan kan ra ṣe mistake kó tì látẹ̀yìn ṣé tẹ́sẹ̀ bá yọ sínú kòtò tó bá gbọ́dọ̀ àárín kò ní da fẹ́ni tó tì mí nǹkan tó máa sọ nìyẹn ó sì lóun fẹ́ràn ẹ̀ àti tàlẹ́yìn tó tì mí yẹn ojú ń dùn yìí ní ẹ̀rín lọ́dẹ ẹ fẹ́ ṣe ní léṣe ni ẹkún yẹn á sá lọ lẹ́sẹ̀kẹsẹ̀ bó sì lóun fẹ́ràn ẹ̀ praise the lord tó bá wá rẹ̀ ní tó sọ pé òun fẹ́ràn ẹ̀ nítòótọ́ náà tá a tẹ̀ wá gbà pé nítòótọ́ ó fẹ́ràn ẹ̀ á sunkún tó àtọ̀ alẹ́ ẹjọ́ yẹn wọ́n á bẹ̀ẹ́ jẹun àní àláìláyé ah, oúnjẹ sọ̀rọ̀ oúnjẹ nílé yìí ah, kẹ́kọ̀ọ́ ni bàbá mi sọ̀rọ̀ oúnjẹ sọ̀rọ̀ oúnjẹ nílé yìí nígbà tó bá máa di ọ̀sán ọjọ́ kejì fúnra rẹ̀ ló máa bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ bá mi mu tíì díẹ̀ tó gbóná díẹ̀ tíì tó gbóná díẹ̀ ó ti gbàgbé ẹ̀ nìyẹn ó ti tán fún ẹ ló sọ yẹn òun ni yorùbá sọ pé ẹni tó kú ní títí ẹ gbé praise the lord kó wá lajú ẹ sílẹ̀ kó jẹ́ kẹ́nìkan bá títí ẹ jẹ́ hallelujah kó jẹ́ kí wọ́n tiẹ̀ wọnú kòtò gbogbo oore tí wọ́n lè ṣe fún ẹ lẹ́yìn tó bá lọ tán ó ní pé ọ̀rẹ́ mi ká ní kí wọ́n ra fúláwà oníke fúláwà oníke tí kì í wù wọ́n wá gbé wá ẹni ní ìrántí olólùfẹ́ wa bàbá wa ọkọ wa àna wa ẹ àti gbogbo ẹ̀ tó jẹ́ sí wọn wọn á máa kà ń bẹ̀ wọn á wá gbé fúláwọ̀ oníke síbẹ̀ wọn á lọ wọn á láwọn ń ṣe ìrántí wọn á pa màálù lé màálù tó ò lè jẹ ẹ wọn ò sì fún ẹ nísinmi nígbà tó wà nínú ayé ó jẹ́ má jẹ́ kẹ́nìbọ̀dì ó pa ẹ́ kó yára ẹ ní pray praise the lord aṣọ òkùnkùn amen gbọ́ kò sẹ́ni tí ó lè wọ ní aṣọ òkùnkùn kò sí tí sátani bá fẹ́ wọ̀yàn ní aṣọ òkùnkùn àwọn tó súnmọ́ ẹni yóò ràn án ẹ lọ gbé wọ̀ ọ́ praise the lord àìmọye ìyàwó ló ti bá yí ọkọ ẹ̀jẹ̀ nípa aṣọ òkùnkùn àìmọye ọkùnrin ló ti bá yí aya rẹ̀ jẹ́ nípa aṣọ òkùnkùn amen àìmọye òbí ló ti ba yí àwọn ọmọ wọn jẹ́ tó jẹ́ pé fúnra wọn gbé aṣọ òkùnkùn wọ̀ wọ́n hallelujah ìyá kan ni wọ́n fún ní mẹ́sẹ̀gì wípé ah ọmọbìnrin yìí báwo lẹ́yìn náà ṣe máa sọ pé kí ejò àti ṣèbí ó jọ wà nínú ilé ṣé kí ṣèbí eh, àti àgùntàn kọjọ wa ẹgún ṣèbí àti àgùnlẹ tí wọn mọ lu yàrá ẹni kó rọgbọ ọmọbìnrin yìí olúwa sọ wípé ẹni yóò kì í ṣe ọkọ ẹ ta olúwa sọ fún nígbà táwọn gbàgbà pé ó ní ọmọkùnrin kan tí wọn jọ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn ìgbó lọmọkùnrin náà wà ẹ̀gbọ́n kan tí màmá yẹn sọ màmá yẹn ní èmi ni mo dààmọrú mi ò sì rìgírẹtì ẹ ayé ọmọdé ń bàjẹ́ lọ báyìí yóò bá ń ṣe ọwọ́ ọlọ́run tọ́lọ́run bó aṣọ òkùnkùn lára ẹ̀ Mama, yẹn dúró ó ní èmi ni mo dàrú mo tú wọn ká ó ní mi ò sì rí rẹ ó dá wòlíì yẹn lóhùn bẹ́ẹ̀ wòlíì yẹn ní ha ọmọ yẹn bú sẹ́kún ní màámi ha màámi ẹ báyé mi jẹ́ ẹlẹ́rìí rẹ́ẹ̀dì amen nínú ayé yìí náà ni kì í ṣe ibi tó jìnnà ohun tí mo fi etí mi gbọ́ ni torí ẹni tó súnmọ́ mi ni ọmọbìnrin yẹn tí mo fi etí mi gbọ́ wọ́n gbé wòlíì àgbàlagbà ní wòlíì yẹn ó ní ọjọ́ mẹ́ta ìṣòro ọjọ́ mẹ́ta lòun kó gbogbo ó ní olúwa tún ọ̀pọ̀lọpọ̀ àṣírí amen màmá yẹn sọ pé èmi ni mo tún wọn ká mi ò sì regret yẹ live and direct ló ń sọ sátani tó dúró ti ọmọ ẹ nìyẹn òun gẹ́gẹ́ ni sátani tó dúró ti ọmọ ẹ tó da ìrìn àjò ọmọ rú bíbélì sọ pé sátani dúró ní ọwọ́ ọ̀tún rẹ̀ hallelujah ẹni tó ń bá ọ rìn tàbí tó súnmọ́ ẹ tó dúró gẹ́gẹ́ bí sátani ní ẹ̀gbẹ́ rẹ kí olúwa kó sọ àràkà hallelujah aṣọ òkùnkùn olúwa gbọ́dọ̀ fi mọ́ bọ́ aṣọ yìí ló wà lára ọ̀pọ̀lọpọ̀ tí ò jẹ́ kí wọ́n rí aláàánú aṣọ yìí ló wà lára ọ̀pọ̀lọpọ̀ tí ò jẹ́ kí ìrànlọ́wọ́ àti oore ó ti tẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ogun promise and fail ń bá jà ọ̀hún ọmọ tó mọ̀ ẹ́ ogun kéèyàn promise wọn ní nǹkan kó má ṣe ayá kò fẹ́ ràn mí lọ́wọ́ ni kì í ṣe pé kò fẹ́ ràn ẹ́ lọ́wọ́ aṣọ kan wà lára titi ẹ fúnra rẹ tá ò bá bọ́ dánù ìrànlọ́wọ́ ò lè wọlé ẹlòmíì tó bá ti fẹ́ dáwọ́lé nǹkan rere aṣáà bàbá ìjàkulẹ̀ pàdé ni ẹni tó yẹ kó ṣàánú fún ẹni á sọ pé máa ṣe ìkọ́bà ìfọ́n tó bá ti di ọjọ́ wà nígbà tó bá máa di ọjọ́ yẹn tínú ti tẹ̀tínú pé mò ń lọ bá lágbájá àjálù burúkú wọn á ti jálu ẹni yẹn nígbà tó bá máa débẹ̀ á bá wọn tó nǹkan báyìí máa ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni kò ní lè béèrè nǹkan yẹn mọ́tò bẹ́ẹ̀ yẹn kò ní lè ṣe mọ́tò bẹ́ẹ̀ nítorí títí ẹ̀kan ti jálu ẹni yẹn aṣọ òkùnkùn ni ká tó lọ gbàdúrà arákùnrin kan ó lọ fún wọ́n ní kó wá fún interview ó fẹ́ gba iṣẹ́ interview tó dẹ̀ lọ fún yìí ó gbọ́dọ̀ wọ aṣọ tó dáa bọ̀ kò tí ì ṣiṣẹ́ kan rí kò lówó lọ́wọ́ kò tí kò ń ṣe kó ti ṣiṣẹ́ kan rí débi kó lówó ó láti lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ó lọ yá súùtù praise the lord ó lọ yá súùtù ìgbà tí ó gbé súùtù délé ó háyọ̀nù súùtù ó ṣe gbogbo ẹ̀ gbogbo òru lè sùn bẹ́ẹ̀ ló wo sùúrù yẹn lẹ́yìn máa máa níṣẹ́ èmi náà máa di ẹni tó níṣẹ́ lọ́la ìgbà tí ilẹ̀ mọ́ ó gbéra ó lọ gbùrùgbùrùgbùrù táì tán ní kó dé nítorí pé owó mọ́tò tó wà lọ́wọ́ ẹ̀ ó láti fẹsẹ̀ rìn dé ibì kan ibi tó wá dé yẹn bó ṣe wá dúró pé ibi màá tẹ̀ sí rí mọ́tò tó lè gbèmí láti bí pẹ̀lú iye tó wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ mọ́tò kan bọ̀ òun ò wo pé ibi tóun dó sí ẹrọ̀fọ̀ wà bẹ́ẹ̀ mọ́tò yẹn bó ṣe kọjá kúrú ó dẹ̀ ta gbogbo ẹrọ̀fọ̀ inú pọ́ọ̀tù nìyẹn ó dà sí lára gbogbo aṣọ bá dọ̀tí lógbòlógbòn lógbòlógbòn ṣé bóun ṣe tún máa lọ rè kò gbọ́dọ̀ lọ báyìí ó láti tún sá padà lọ sí ilé nígbà tó délé ó sáré fọ aṣọ yẹn ó mú ayọ̀nù ó tún fi lọ ó tún fi lọ ó tún fi lọ ìgbà tó at the end of the day ó ṣáà gbìyànjú láti dé ibẹ̀ nígbà tó débẹ̀ tán ó kù bí ìṣẹ́jú márùn-ún kí ẹ interview kó over ó bá sáré ó wọnú elevator nínú lift nígbà tí lift lọ tó dé lẹ́wù kan nẹ́pà bá múná lọ ló bá ń pariwo nínú lift ní security wọ́n ní èèyàn wà nínú lift wọ́n ṣàṣe gbogbo bí wọ́n ṣe lè yọ ọ́ jáde kúrò nínú ibẹ̀ yẹn nígbà tó máa fi tó máa fi tó tàbí tó máa fi rí yọ interview ti over amen aṣọ tó wà láàrin ẹ̀yìn kì í ṣe aṣọ súùtù tó lọ yá o aṣọ tí wọ́n ti gbé wọ̀ láti ilé wọn wípé ológun ọmọ kankan ò ní dìde nínú ilé yìí ni o amen mo ti bọ́ sórí ẹni tóun náà lọ tó ní òun náà fẹ́ ó wá iṣẹ́ ni ó wọṣọ tó dáa ó kúrò ní ìgbà tó dẹ̀ dé fẹ́ gba iṣẹ́ ní ọ̀gá yẹn ní who is this ah, ó ní ó dárúkọ rẹ̀ it's me so so so person ah, ọ̀gá yẹn ní ah, get out of my office bó ṣe kí fóònù ló bá pè security ó ní ẹ wá gbé madman yìí jáde ó ní mi ò ń ṣe madman mo wá fún interview ni ọ̀gá yẹn ní ta ló sọ fún ẹ pé à ń pe wèrè fún interview now nonsense ò sọ fún yín pé ohun tó ń ṣẹlẹ̀ ó ti di spiritual battle hmm? nígbà tí security man máa dé security man rí gẹ́gẹ́ bí ó ṣe rí ṣùgbọ́n ọ̀gá rí wéèrè tí gbogbo aṣọ ti ya mọ́ lára aṣọ tó dẹ̀ wọ̀ ó wà òkè ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí ní abẹ́ òòrùn yìí ó ga ju ìwọ àti èmi lọ ọlọ́run ló ń gbà wá amen ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹjọ́ rìn mélòó nu yín ló mọ̀ wípé àwọn tẹ́ ń pè lọ́rẹ̀ àwọn tẹ́ ń pè lẹ́bí àwọn tẹjọ́ ń rìn tẹjọ́ ń ṣe tẹjọ́ ń pàdé níbi iṣẹ́ tẹjọ́ ń pàdé nínú ọjà tẹjọ́ ń pàdé ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń wá sí ní ẹ̀ gangan ọ̀pọ̀lọpọ̀ orí ni wọ́n fi ń rìn bẹ́ẹ̀ni orí ni wọ́n fi ń rìn ṣùgbọ́n torí ojú má kọlu kí ìwọ ò mọ̀ bọ́lọ́run bá ṣí ẹ lójú o ò ní jáde kúrò nínú ilé ẹ lọ síbikíbi tá a bá ṣí ẹ lójú inú bọ́ọ̀sì tó ń wọ̀ lọ́bi iṣẹ́ yẹn tó bá rí àwọn tó wà nínú ẹ pẹ̀lú ẹ tá a ṣí ẹ lójú tó rí àwọn àwọn tí wọ́n ń pè léèyàn tó rí wọn gangan sójú nínú ẹ̀mí gangan orí eré ni wàá ti fò bọ́lẹ̀ nínú bọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àbáwọn tó ń bá pàdé nínú ọjà àbáwọn tó ń rajà lọ́wọ́ wọn nínú ọjà gangan tó bá mọ bí wọ́n ṣe jẹ́ o ò ní jáde nínú ilé ẹ mọ́ ìjìnlẹ̀ lọ́rọ̀ ayé yìí òkùnkùn wà yẹ́ra díẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo wà ní filling station mo lọ kí ọmọ mi kan tó jẹ́ manager filling station ibi tí mo jókòó tèmi àti ẹ̀tíjọ́ ń sọ̀rọ̀ ní ọdún yẹn bẹ́ẹ̀ ni ọmọ yẹn jáde wá wọ́n ń pè bẹ́ẹ̀ yẹn ní òjé nílùú Ìbàdàn ọjà òjé ọmọ yẹn jáde wá láti inú ọjà yẹn ó fẹ́ wá ra epo nílé epo yẹn attendant tó wá fẹ́ ta epo fún ó wá ń bá a sọ̀rọ̀ ó ń toast ẹ̀ wọ́n ti jọ ń sọ̀rọ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní exchange nọ́mbà ni mo gbójú sókè ni mo rí ọmọbìnrin yẹn mo láti pe ọmọ mi tó jẹ́ manager tó jẹ́ ọ̀gá pé ẹ lò wòwòwòwò pé ọmọ ẹ sọ pé kò gbọdọ̀ gba nọ́mbà yẹn tó bá gbà ayé ẹ̀ bàjẹ́ torí láti waist ọmọbìnrin yẹn lọ sí ìsàlẹ̀ ẹsẹ̀ ẹranko ni ó ní ẹsẹ̀ àgbọ̀nrín ni láti waist yẹn wá sókè ló jẹ́ ènìyàn ṣùgbọ́n gbogbo àwọn tó wà mẹ́yìn orí inú ọjà yẹn ló ti jáde wá tó wá rí epo mo sọ fún mi wò àgbọ̀nrín ni ọmọ yẹn gbojú sẹ́yìn ó wò mí ó wò mí lójú èmi náà wojú ẹ̀ kò sí nǹkan tó lè ṣe fún mi ó dẹ̀ rọra lọ tó bá jẹ́ kó gba nọ́mbà yẹn níjọ́ yẹn ẹ alias boy yẹn attendant yẹn ni kò sí wàhálà <laughs> ìjọ yẹn ni ò bá mọ̀ pé wàhálà wà ọmọ yẹn ò ní gbàgbé mi láyéláyé ẹ̀rù ń bà á ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n mo ní kò sí wàhálà <laughs> lẹ́nu yìí ló bá mọ̀ pé wàhálà wà inú ayé ló wà ò sí lọ́rùn <laughs> hallelujah so a ní láti gbàdúrà amen ogun láyé àwọn tó yí ọká ń fi ogun jà ọ́ hmm. àwọn tó yí ọká bọ́lọ́run bá ṣe lójú tó bá rí wọn wàá sá fún ènìyàn amen ìyàwó tó gbé sílé bọ́lọ́run bá ṣe lójú tó bá rí wàá sá ò ní súnmọ́bìnrin nílé ayé ẹ mọ́ bọ́lọ́run bá ṣe lójú tó bá rí ọkọ rẹ ẹ̀rù á bà ọ́ amen ṣáà ọ̀rá máa bá yí amen ìwọ múra sádùúwà ọlọ́run yóò kó ẹ yọ ọlọ́run yóò gbà ẹ́ a fẹ́ lọ gbàdúrà wà á kọ́kọ́ gbàdúrà wà á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa mo dúpẹ́ torí pé ẹ ò jẹ́ kí ogun borí mi wọ́n gbógun ní tòótọ́ ṣùgbọ́n ìwọ ọlọ́run tó jẹ́ kó ṣe kí ni o kò borí mi lọ ológun náà lógun máa ń jà ológo ológo rárá ológo náà lógun máa ń jà praise the lord ẹni tó bá dẹ̀ ti máa darí nínú àyànmọ́ ó di dandan kó lógun torí pé sátani ò lè fi lọ́rùn sílẹ̀ ẹ sátani yóò wọ̀ ní aṣọ ogun tí ń ṣe aṣọ òkùnkùn hallelujah so òun láti múra dáadáa ló bá fẹ́ ṣe àṣeyọrí bíbélì sọ fún èmi pé láti ìgbà ayé johannu onítẹ̀bọmi ìjọba ọ̀run di àfagbára wọ̀ alágbára ni ó ṣe kí ni yóò fi ipá gbà á èyí tó jókòó tó káwọ́ jọ ní oṣẹ́ yan mi ò lépa anybody anybody ò lépa mi àwọn tó lépa ẹ pọ̀ bàtálíọ̀n ni wọ́n àwọn tó yọ ẹlẹ́nu àwọn tí ò fẹ́ kó dìde tí wọ́n fẹ́ kó jẹ́ èèyàn láyé tí wọ́n fẹ́ kó pàṣẹ amen ìwọ ni wàá jáde gbà hallelujah olúwa mo dúpẹ́ torí pé ẹ ò jẹ́ kí kí ni kò gbòòbò rí mi ṣé o ti ṣe bá láti gbàdúrà amen olúwa mo dúpẹ́ tó bẹ́ẹ̀ ò jẹ́ kó gbogbo orí ni ó yẹ orúkọ yóò sọ ẹ́ sọ́dà àdúrà orúkọ jésù ẹ̀ ẹ̀ mímọ́ ò bàbá agbé ọ̀gá bàbá mo yìn ọ́ torí pé ó jẹ́ kó gbogbo orí mi ọ̀tá gbógun láti tẹ̀rí mi bá láti jẹ́ kí n lọ sínú ìdákẹ́jẹ́ ìwọ ọlọ́run tó gbà fún wọn bàbá ẹ ṣé olú ẹ ṣé olú ẹ ṣé olú ẹ ṣé olú ẹ ṣé rí i pé òun gbàdúrà dúpẹ́ dáadáa lọ́wọ́ ọlọ́run olú ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o. olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé jésù olúwa wa àmín morúkọ jésù ló mú òkè sọ fún ọlọ́run bó ṣe máa sọ rèé o wàá pariwo pé gbẹ́dánù sọ bẹ́ẹ̀ gbẹ́dánù ìwọ ọwọ́ tí wọ́n ní kó rán mi lọ sí àtìkó ó yá gbẹ́dánù kí ni kó gbẹ́dánù ọwọ́ tí wọ́n ní kó rán mi lọ sí àtìkó kí ni wọ́n ń pè ní àtìkó lóyìnbó exile ọwọ́ tó ní kó lọ on exile ọwọ́ tó fẹ́ rán ẹ lọ sí ilé àjèjì praise the lord ìwọ ẹ̀ ní àjèjì tọ́ni kò rọ́ mi lọ sí ilẹ̀ àtìkó ó yá gbẹ dànù ó yẹ sọ́dà dùn à orúkọ Jésù ìwọ ọwọ́ àjèjì tọ́ni kò rọ́ mi lọ sí ilẹ̀ àtìkó lórúkọ Jésù ó yá gbẹ dànù gbẹ dànù gbẹ dànù gbẹ dànù gbẹ dànù gbẹ dànù gbẹ dànù gbẹ dànù gbẹ dànù gbẹ dànù gbẹ àjèjì. ìwọ ẹ̀mí àjèjì ìwọ ọwọ́ àjèjì tán ní ka mi lọ sí ilẹ̀ àtìkú ó yẹ gbẹ dànù ó yẹ gbẹ dànù ó yẹ gbẹ dànù ó yẹ dànù. gbẹ́dánù gbẹ́dánù gbẹ́dánù gbẹ́dánù lórúkọ Jésù Kristi ó yá gbẹ ẹgbàdúrà yìí dáadáa ẹgbàdúrà yìí dáadáa ẹgbàdúrà yìí dáadáa ẹgbàdúrà yìí dáadáa ẹgbàdúrà yìí dáadáa ẹgbàdúrà yìí dáadáa gbàdúrà yìí dáadáa. Jésù Olúwa wa Jésù Kristi Olúwa wa Olúwa sọ fún mi pé ẹnìkan gbọ́ ohùn yìí olúwa ní nípasẹ̀ gbẹ́rẹ́ àtijọ́ ni wọ́n ti ń ṣiṣẹ́ nínú ayé ẹ̀ gbẹ́rẹ́ hmm. tí wọ́n sí fún nígbà tó wà ní èwe nípasẹ̀ gbẹ́rẹ́ yẹn ni sátánì ṣe ń gbà ṣiṣẹ́ ẹ pọ orúkọ Jésù Kristi ogun tó ń tipasẹ̀ gbẹ́rẹ́ àtijọ́ ṣiṣẹ́ nínú ayé mi olúwa finá ọ̀run dànù ogun tó ń ṣe kí ni tó ń tipasẹ̀ gbẹ́rẹ́ àtijọ́ ṣiṣẹ́ nínú ayé mi wọ́n fẹ́ kẹta àdúrà ìlànà ẹ̀yin kò lè yé yín mo tán pè ní gbẹ́rẹ́ ọmọ Jésù lẹ́yìn hmm? ṣùgbọ́n ọmọ Jésù lè wọ́ àbí ọmọ Jésù lẹ́yìn àbókè ìṣọmọ Jésù sọ̀rọ̀ sókè mi ò sì sí gbẹ́rẹ́ sí yín lára hmm? ẹ sì lè gba gbẹ́rẹ́ hmm? ṣùgbọ́n àwa oríṣiríṣi ni wọ́n ṣe fún wa ẹ̀yin ni mo bí sínú ìgbàgbọ́ hmm? inú Islam náà bí èmi sí praise the Lord yóò dà fún alórúkọ Jésù ṣùgbọ́n Olúwa sọ pé ẹnìkan gbọ́ ohun yìí Olúwa ni wọ́n ti pàṣẹ gbẹ́rẹ́ àtijọ́ wọ́n hàn pléètì nínú ayé ẹ̀ wọ́n bá lè gbàdúrà dáadáa Ọlọ́run yóò tú sílẹ̀ pariwo ẹ̀yin agbára ẹ̀yin agbára tẹ̀ ti pàṣẹ gbẹ́rẹ́ àtijọ́ ṣiṣẹ́ nínú ayé mi mú dání ó yá sọ́dàdúà ẹ̀yin agbára tẹ́tí pàṣẹ bẹ́rẹ̀ àtijọ́ ṣiṣẹ́ nínú ayé mi lóko yìí sọ ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù ẹ̀rú dànù lórúkọ Jésù Kristi ẹ̀rú dànù ẹ ṣègbé lórúkọ Jésù Kristi ẹ ṣègbé jésù olúwa wa aṣọ òkùnkùn tó pọ̀ ní tògbótògbó iná bọ́ lára mi aṣọ òkùnkùn tó pọ̀ ní tògbótògbó iná ṣe kí ni bọ́ lára mi ó yẹ sọ́dà tó a òkùnkùn òkùnkùn ẹ̀ nínú aṣọ òkùnkùn tó pọ̀ ní tògbótògbó iná bọ́ iná bọ́ iná bọ́. ìrànbọ̀ ìrànbọ̀ ìrànbọ̀ ìrànbọ̀ lórúkọ Jésù Kristi ìrànbọ̀ ìrànbọ̀ ìrànbọ̀ ìrànbọ̀ ìrànbọ̀ ìrànbọ̀ Jésù Olúwa wa ẹ gbàdúrà dáadáa ẹ gbàdúrà dáadáa ogun respect anybody either you are a pastor or a prophet bishop Mami managio or anything ogun ò ṣe kí ni o respect yẹn gbà mí gbọ́ nígbà tá a bí ọ inú ogun ni wọ́n bí ọ sí bíbélì sọ fún mi pé gbogbo ẹni tá a bí nínú obìnrin a bí sínú ìpọ́njú amen ìwé jọ́ọ̀bù ó sọ fún wa pé ìpọ́njú ò tínú erùpẹ̀ jáde wá ìyọnu ò sì tínú ilẹ̀ wá ó ní ṣùgbọ́n a bí ènìyàn sínú làálàá gẹ́gẹ́ bí ìpẹ́ ìpẹ́ náà ti máa ń ta sókè. Okay amen yẹn pé erùpẹ̀ tọ́lọ́run fi mọ ìwọ àti èmi kò sí wàhálà nínú ẹ̀ ṣùgbọ́n níjọ́ ta bí ọ sínú ayé tó ti wọnú ayé ìjọ yẹn ni àwọn àwọn àwọn alágbára ti ń wẹ́kọ̀mù ẹ̀ náà ti ń ṣèké pé you are welcome you are welcome ìjọ yẹn ni agbára lé yín ló ti sàmì sí ọ lára ó ti fún ẹ ní nọ́mbà praise the lord ìjọ yẹn ni wọ́n ti sàmì sí ọ lára àwọn àwọn tó jẹ́ pé oúnjẹ tí àwọn ń jẹ nínú ilé yín ògo ni ni wọ́n ti fún ẹ ní nọ́mbà pé eléyìí ni ológo ọmọ nọ́mbà seventy two tá a máa bí nínú ilé yìí tí a jẹ́ kí wọ́n rúgbó lò nọ́mbà wà lára ẹ̀ ìwọ́n ló mọ̀rú èèyàn tó jẹ́ ológo ni ọ́ kò sẹ́ni tá a bí sínú ayé pé kó wá sí ìrù níjọ́ tó wọlé ayé ni wọ́n ti fi nọ́mbà sí ọ lára amen wá pariwo ọwọ́ tó ń wọ̀ ní láṣọ òkùnkùn ọwọ́ tó ṣe kí ni tó wà mí láṣọ òkùnkùn tó ní mi ò ní bọ́ iná jó òun kí ló sọ dẹrú ọwọ́ ẹ̀dọ́dọ́ pé nígbà tó bá ti gbàdúrà táṣọ yẹn bá ti di pé wọ́n ti ń bọ ọwọ́ yẹn á tún lè rọ́ọ̀pù ní lọ sẹ́ẹ̀ <laughs> bíbélì sọ nínú ìwé nínú ìwé Genesis chapter twenty láti verse twenty five nígbà tí eh, eh, Jacobu àti ìsọ̀fẹ́ wá sáyé bíbélì sọ wípé Jacob gbà wọ́n ní gìgísẹ̀ yẹn ni pé ogun tó sọ wípé o ò ní lọ mi ìgbọ́n bí ibi tírú ẹ̀ ti ń ṣẹlẹ̀ rí ó dì lẹ́sẹ̀ pé mo lò ń lọ yẹn ni ó túmọ̀ sí pé láti inú oyún wá ní ogun ti bá ìsọ̀ wáyé. jákọ́bù ìgbàlẹ̀ jákọ́bù ló ń wọ̀ láṣọ ní rọ́nà lọ àkókò tó yẹ kí ohun rere kan tún ṣẹlẹ̀ nínú ayé yìí sọ ibi burúkú ń pa aṣòkò tó wà láàrin òjẹ kórí kókórí kókórí ẹran kankan pa nínú oko ó délé pẹ̀lú ibi ìgbà yẹn ni Jacob ti bẹ̀rẹ̀ sí ní ṣe àṣàrò òórùn àṣàrò yẹn wá ó ọlọ́run ló mọ oru tó máa pẹ́pà tí ó dà pé màá gé ẹ ajínà mọ́tò lólò ajínà mọ́tò lólò hmm. ẹ̀yin ò mọ màá gé ajínà mọ́tò hmm. àìtí ìbí nígbà tí wọ́n ń lo ajínà mọ́tò mímọ̀ bóyá ṣe ń lò ajínà mọ́tò ni màgí tó tó fi sí ó jẹ́ wá dùn hmm. nítorí gbogbo ìgbà yẹn wọn ì tí ì ṣe àwọn magi star magi chicken magi curry magi eh, ajínà mọ́tò praise the lord hmm? nígbà tó fi ajínà mọ́tò magi sí àṣàrẹ́ yẹn dùn àjẹpọ̀nù láyé nígbà tó ṣe wọ̀n mo wà bẹ́ẹ̀ èdè tó sì pa yísọ̀ yóò ní agbára bí sọ̀ ṣe dé báyìí wò báyìí ní ọjọ́ yẹn ó yẹ kí ìyanu kan ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó wọlé tọ̀ ó ní àbúrò ni ì rẹran pa ni ó dẹjọ́ fún mi ní àṣàrò Jacob ní kò sàṣàrò kó má ṣaláì tó fẹ́mi àti ẹ ṣùgbọ́n mo lè fún ẹ on one condition ó ní kí ni condition gbé ọjọ́ ọ̀bí rẹ hmm, ogún ìbí rẹ gbélé mi lọ́wọ́ sọ pé mi ni mo ní látòlè lọ màá fún ẹ ní àṣàrò òye ohun tí Jacob ń béèrè òye sọ nítorí àtẹnujẹ. òye tó ń pè ní ogún ìbí òye Jacob amen ó sì fi ìrọ̀rùn ó gbélé lọ́wọ́ ní kí ni wọ́n fi ń ṣe shopping gbowó central bank ni bóyá sọ́jọ́ yẹn nìyẹn o ibi táṣà ìdíjáde nìyẹn o shopping gbowó central bank bí Jacob ṣe gbé àsáró ilé epo rẹ́súrẹ́sú bó ṣe gbélé lọ́wọ́ nìyẹn. oore yẹn dẹ̀ shift ah ọwọ́ tó ń shift oore nínú ayé rẹ kí ló bọ́ọ̀lù o ṣàmì dáadáa kí ló bọ́ọ̀lù amen ògo yẹn shift hallelujah ah mo láìkí Joseph nígbà tí Jacob fẹ́ kú tó sọ fún Joseph ọmọ rẹ̀ pé kó àwọn ọmọ rẹ wá jẹ́ kí n súre fún wọn fúnrara Joseph ló mú àkọ́bí tó fi sí ọwọ́ ọ̀tún bàbá ẹ̀ tó mú second born tó fi sí ọwọ́ òsì ẹ mọ̀ nǹkan tí Jacob ṣe ó kúrọ̀sì ọwọ́ Joseph ní nóò bàbá mi bẹ́ẹ̀ kọ́ eléyìí ni àkọ́bí ẹ dáwọ́ yín padà Jacob ní mo mọ̀ ó ní bí mo ti fẹ́ yín Joseph ní rárá ẹ dá padà amen gbọ́ tí ó o bá pa ẹnu mọ́ ní ọjọ́ tó yẹ kí àyànmọ́ rẹ ó fọhùn tó jẹ́ kí ọ̀tá ó gbòògo àánú ṣe lè fún ọ tí o bá pa ẹnu rẹ mọ́ àwọn tó ń lò ẹ̀kiri tí wọ́n ń sọ irọ́ tó ń pa irọ́ kiri mọ́ ẹ tí o bá pa ẹnu mọ́ tó gbógun tì wọ́n ha ò gbé amen ó ní bẹ́ẹ̀ kọ́ ẹ dá ọwọ́ yẹn padà ogun tó jà yìí nílé yín ẹ gbọ́dọ̀ fi jà wọ́n mọ́ mi lórúkọ Jésù mo sọ èfún yín ogun ò ní jà yìí ọwọ́ tó ń wọ̀ mí pẹ̀lú aṣọ òkùnkùn iná sọ lára ẹ̀ ó yẹ sọ́dà gbọ́ à jésù orúkọ jésù ọwọ́ tó ń wọ̀ mí pẹ̀lú aṣọ òkùnkùn iná sọ lára iná sọ lára iná sọ lára iná sọ lára iná sọ lára iná sọ lára ẹ̀ lórúkọ jésù iná sọ lára ẹ̀ iná sọ lára ẹ̀ ọwọ́ tó ń wọ̀ mí pẹ̀lú aṣọ òkùnkùn iná sọ lára ẹ̀ iná sọ lára ẹ̀ iná sọ lára ẹ̀ iná sọ lára ẹ̀ iná sọ lára ẹ̀ iná sọ lára ẹ̀ wúwà jésù olúwa wa ẹ orúkọ jésù lóhùn kẹ sọ fún ọlọ́run <laughs> olúwa ìkà tó súnmọ́ mi tó ń fi aṣọ òkùnkùn wọ̀ mí lóru ẹ̀yìn níbọn kọ́ ṣe kí ni kọlọ́run ó yìn níbọn ẹ̀yìn níbọn ẹ̀jẹ̀ ẹ̀yìn níbọn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣe gbà á ìkà tó súnmọ́ mi tó ń fi aṣọ òkùnkùn wọ̀ mí lóru olùwà ẹ ṣe kí ni o ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ó yẹ sọ́dà lọ́wọ́ orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí lọ́wọ́ ìkà tó súnmọ́ mi tó ń fi aṣọ òkùnkùn wọ̀ mí lóru lórúkọ Jésù ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ẹ̀yìn nígun ẹ̀jẹ̀ ẹ̀yin níwọ̀ ẹ̀jẹ̀ lóòkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa áńgẹ́lì tí ó tù mí sílẹ̀ lábẹ́ ìdè olúwa darí ẹ̀sìn mi lónìí bíbélì sọ pé áńgẹ́lì olúwa sì dúró níwájú rẹ̀ níjọ́ tí ìgbàlá dé fún áńgẹ́lì olúwa ṣe kí ni ó dé olúwa sọ pé olúwa fàṣọ fún áńgẹ́lì pé ẹ bọ́ aṣọ yẹn kúrò ní ara rẹ̀ kì í ṣe aṣọ tó yẹ kó wà lára ẹ̀ nìyẹn ẹ̀bọ̀ kúrò aṣọ tí mo fi wọ̀ ọ́ nígbà tí mo ṣẹ̀dá ẹ̀kọ́ nìyẹn ẹ̀bọ̀ kúrò praise the lord ọwọ́ kan ló bọ́ aṣọ kúrò lára joseph aṣọ ògo aṣọ tá a fi ṣàpẹẹrẹ aṣọ ògo aṣọ alára àbàrà tí bàbá ẹ̀ tó wọ̀ fún ìyẹn ló ṣàpẹẹrẹ pé ológo ọmọ nìyí o àwọn ọwọ́ kan sì bu aṣọ yẹn dànù wọ́n wọ̀ láṣọ ẹrú amen gbogbo ọwọ́kọwọ́ tó ń ṣiṣẹ́ náà ayé ìwà àti èmi ọlọ́run yóò rún wọn dànù lónìí ah. áńgẹ́lì tí ó ṣe kí ni tí ó rún ayé èmi lọ́wọ́ tí ó yọ mí kúrò nínú ìdè praise the lord tí ó ṣe kí ni nínú ìdè mi lónìí ó yẹ kó lóko ìfẹ́ sọ́dà tó à kọ Jésù bí orúkọ Jésù áńgẹ́lì ayọ̀ ni Olúwa rán sí mi lónìí Olúwa rán sí mi lónìí rán sí mi lónìí rán sí mi lónìí rán sí mi lónìí rán sí mi lónìí rán sí mi lónìí rán sí mi lónìí rán sí mi lónìí Jésù Olúwa wa Olúwa fi òpin sí ogun tí mò ń jà látòní lọ látòní lọ mi ò gbọdọ̀ jagun mọ́ ẹ fi òpin sí ogun àdájà mi láti ìṣẹ́jú yìí lọ ó yá korúkọ yìí sọ́dọ̀ àdúrà orúkọ jésù olúwa ẹ fi òpin sí ogun tí mò ń dájà láti òní lọ bí o gbọ́dọ̀ jagun mọ́ fòpin sí ogun mi lónìí fi òpin sí ogun mi lónìí fòpin sí ogun mi lónìí olúwa kì í yé jagun mọ́ látòní lọ ẹ fi òpin sí gbogbo ogun tí mò ń jà ogun inú ogun òde olúwa fòpin sí lónìí mi ò gbọ́dọ̀ jagun mọ́ jẹ́ káyé mi ó ní sinmi jẹ́ kọ̀rọ̀ mi ó dayọ̀ jẹ́ mi ó ní sinmi jẹ́ mi ó dayọ̀ jẹ́ káyé mi ó ní sinmi lórúkọ Jésù mi ò gbọ́dọ̀ jagun mọ́ Olúwa ṣe bẹ́ẹ̀ gbọ́ àdúrà Jésù Olúwa wa Jésù Olúwa wa Jésù Olúwa wa ẹ sọ fún Ọlọ́run Olúwa ìrànlọ́wọ́ ọ̀tún ní ìsìn àti bọ́ aṣọ òkùnkùn Olúwa olóore olóore ti ń rí mi báyìí ìrànlọ́wọ́ ọ̀tún ìrànlọ́wọ́ olúwa ó yá gbé wọnú ayé rẹ sọdàdúà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o ìrànlọ́wọ́ ọ̀tún olúwa gbé wọnú ayé mi ìrànlọ́wọ́ ọ̀tún olúwa gbé wọnú ayé mi ìrànlọ́wọ́ ọ̀tún olúwa gbé wọnú ayé mi lórúkọ jésù kristi gbé ìrànlọ́wọ́ tuntun wọnú ayé mi gbé ìrànlọ́wọ́ tuntun wọnú ayé mi gbé ìrànlọ́wọ́ tuntun wọnú ayé mi olúwa ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ ọmọ rẹ jésù olúwa wa. jésù olúwa wa ẹ sọ fún ọlọ́run olúwa mo nílò owó àbí wo nílò owó student ni ẹ praise the lord kò burú tó bá jẹ́ olówó láti ìdáyé lọ mo nílò owó olúwa áńgẹ́lì tó wà yìí chájì owó nínú ọ̀sẹ̀ tí mò wọ̀ yìí. sọ bí mo ṣe sọ o áńgẹ́lì tó wà in charge owó nínú ọ̀sẹ̀ tí mo wà yìí wá gbàgbé owó ńlá sí mi lọ́wọ́ amen ẹ kó wá ṣe kí ni kó wá gbàgbé owó ńlá sí mi lọ́wọ́ hmm. owó ńlá ẹ tí yóò gbé gbogbo òṣì ẹ̀gàn ayé mi mì kó wá gbàgbé ẹ̀sìn mi lọ́wọ́ praise the lord ṣe ṣe tán ah, nínú ọ̀sẹ̀ tí mo wọ̀ yìí ìwà áńgẹ́lì tó wà ìjáde owó ó yá gbàgbé owó ńlá sí mi lọ́wọ́ ó yẹ sọ́dà dùá ẹ̀ mímí lọ́wọ́ nínú ọ̀sẹ̀ tí mo wà yìí ìwà áńgẹ́lì tó wà ìjáde owó gbàgbé owó ńlá sí mi lọ́wọ́ mm-hmm. gbàgbé owó ńlá sí mi lọ́wọ́ owó tó ju ti Dangote lọ gbàgbé ẹ̀ sí mi lọ́wọ́ owó tó ju ti Dangote lọ tó ju ti Ọ̀tẹ́dọ́lá lọ tó ju ti tó ju ti Bill Gates lọ tó ju ti Alibaba lọ Olúwa gbàgbé ẹ̀sìn mi lọ́wọ́ Olúwa gbàgbé àwọn àwọn àwọn tí mò ń dárúkọ àwọn tí wọ́n rò kàn lówó lọ́wọ́ ni o ṣùgbọ́n lówó tó mi ó jẹ́ sọ àwọn èèyàn rò pé wọ́n lówó wọ́n ní Dangote ni the richest man in Africa irọ́. <laughs> èmi ò tí gbà owó tó ju titi wọn lọ olúwa gbàgbé ẹ̀sìn mi lọ́wọ́ mo fẹ́ náwó ju bàbá adébóyè lọ mo fẹ́ náwó ju oyèdépò lọ ìwà ń tẹ̀lé tó wà ń chájì owó owó ńlá wà á gbàgbé ẹ̀sìn mi lọ́wọ́ wà á gbàgbé ẹ̀sìn mi lọ́wọ́ wà á gbàgbé ẹ̀sìn mi lọ́wọ́ gbọ́ àdúrà jésù olúwa wa orúkọ jésù ọlọ́run gbọ́ àdúrà wa gbọ́ àdúrà wa bá a ti wí kó rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ògo ní forúkọ mọ́ rẹ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù god bless you ẹ gbàdúrà yẹn dáadáa kẹtùn gbà wàá rí ìyanu ọlọ́run àmín.